أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين ولا حول لنا ولا قوة إلا بالعلي العظيم اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أدعوك فلان أدعي نبي محمد صلى الله عليه وسلم كلام ولا لون قسم أبا نبي أتوبا صابر لا قوة لا إدعاء لكن سينين أفي أسكيكي أما يوا نينو إسلام kí ọlọ́run ọlọ́run kó máa bá ẹnìkọ̀ọ̀kan wa gbé bá bọ́lọ́n ṣe fi ìmánì rẹ̀ kó àjọ láyé bèbáyà àti islam kí ọlọ́run bá kó fi àánú rẹ̀ kó àjọ nínú àlìjẹ́nà ní adásẹ̀lẹ́sà jannatul firdaus níjọ́ gbẹ̀dẹ̀ alkiyama mo rò pé ní ṣókí khutbah wa tẹ̀lé òun náà nípa tahrimu zulm wal amru bi raddil madhalim ise abosisi se lewo abosisi se ise ni ewo ninu ese islam ati pe o pon dandan fun gbe to ba sabosi enikan ko da nkan to gba lowo re abi jamba to ba se fụ o lati da da pada tabawo awon aya qur'an po to n soro nipa pe wa abosi wa ti ni wa burukuni ni nǹkan tí ọlọ́run ọba ọ̀dẹ̀ fẹ́ ni kan ọlọ́run ọba ní gbogbo àwọn tó bá jábòsí alábòsí èèyàn wàlà yóò filẹ̀ òzọ́ọ̀lẹ́mọ̀n òun ní jèrè láéláé ibi àyà mi náà ọlọ́run ọba ní àwọn alábòsí yẹn àná làwọn tó yẹ pé wọ́n jẹ́ ẹni tó yẹ pọ́ máa kábàámà gbẹ̀rẹ̀ ni pé ọlọ́run ọba ní àlà àlà pé ipé ibi dandan ọlọ́run àdánwò àlùbá àtàgbákò àti wàhálà látọ̀dọ̀ ọlọ́run ọba kó bá àwọn tí máa ń ṣàbòsí tẹ́bá gbogbo àwọn àyàtà kàkàlẹ̀ yìí a rí gbogbo ẹ̀ pápátá ó ní agbára gan ó léwu gan ó dẹ̀ jẹ́ ẹ pé ó máa ń dẹ́rù tí máa láyà ọlọ́run illa al-qawmu zalimun pé sẹ́ni kan hàlákà ni sí wọ́n pàdánù ni àbọ̀rọ̀ wọn dàrú ni láìbí bá ti jẹ́ malẹ̀ kìyàmà tí ẹ bá ṣe àwọn tó bá jẹ́ alábòsí tí wọ́n máa ń ṣe jàǹbá fún àwọn èèyàn ọwọ́lá nínú hadith látọ̀nà anábì muhammadu sallallahu alaihi wasallam èyí tí Abu tó gbà wá ipé inú hadith al-Qudusi ipé ọlọ́run ọba alẹ́kẹ́ ọlá ó ṣe àbòsí ṣíṣe ó ṣe léèwọ̀ ó ṣe léèwọ̀ fún ara rẹ̀ gangan ó ní inni harabtu zulma ala nafsi wa ja'altu bainakum muharrama fala tadhalamu ipé sàbòsí ìyànyànjẹ́ ìgbà kò ní ìkà tipátipá àbíká fi ọgbọ́gbà ìwà àbòsí ni wọ́n ọlọ́run ọba ọ̀fẹ́ òun dẹ̀ ṣe léèwọ̀ fúnra òun ipò òun ní sàbòsí fẹ́ni àkànlẹ̀ ayébí báyìí lóúnjẹ́ ògbẹ̀nà kí á mọ̀ bá kan náà òun ní sàbòsí fún ẹrù kàkà gbogbo àwọn tí ó wọ̀ náà wọ́n dì sáfẹ́ ni àwọn tó máa wà jẹ́nà ni mo dẹ̀ sánú wọn ìdí náà dẹ̀ tó yẹ pé ohun tọ́lọ́ wọn ṣe fara rẹ̀ tẹ́kẹ́ tọ́lọ́ wọn bá fún fẹ́ bí bẹ̀tọ́ sọ pé ni ipò láíláí

ìyàwó ànábì muhammadu sallallahu alaihi wasallam tó gbọ́pọ̀lọpọ̀ àdísì wá látọ̀dọ̀ ọkọ rẹ̀ jíṣẹ́ ńlá ànábì muhammadu sallallahu alaihi wasallam òun náà tún máa dísì tiẹ̀ náà wá ọlọ́nàbí tí kí àtọ́lámbẹ̀ fún sọ pé gbogbo ẹni ó tó bá sàbò sí ọmọ ayá rẹ̀ ó especially nílùú tàwà yìí ọgbàlẹ̀ mọ́yàn lọ́wọ́ kọ bá jẹ́ dédé inch kan lásán báyìí tó fi gbalẹ̀ onílẹ̀ tó fi kún tiẹ̀ àbí fẹ́ǹsì chẹ wọnú chẹ àbí oko chẹ fáàmù chẹ ọwọ́nú chẹ àbí gbàtọ̀ fẹ́ kọ́ kọ́mpìnì àbí ni àbí gọ́ta ó débi ilé onílẹ̀ ọ̀dẹ̀ ọ̀dá rẹ̀ ọ tó bá di jọ́ngbẹ̀rẹ̀ ọlọ́run ọbọ̀ ilẹ̀ yẹn subhanallah ọlọ́run ọbọ̀ ma ní ọrùn láti sánmà alákọ̀ọ́kọ́ tí ó fi dé tí wọ́n bá jẹ́ ìwé okùn ìmọ̀ ẹ̀lọ́rùn lásán gan pé kọ̀ rọrùn kátà sọ pé ilẹ̀ wọ́n gbé mọ́ ẹ̀lọ́rùn láti sánmà aláwọ̀kọ́ tí ó fi dé sánmà ẹlẹ́ẹ̀keje àdísí àdísí tọ́lá láàfíà ni tó dẹ̀ gbádùn dáadáa àdísí ẹlẹ́ẹ̀kẹta bákan náà wọ́n náà látọ̀dọ̀ Abu Hurairah kí ọlọ́run bá kọ́ba yọrù sí ó ní anábì Muhammadu sallallahu sọ pé ni ọtọ́ọ̀tì ìjọmọ aláàbí rẹ ni àbọ́ parọ́ mọ́ ni anábìnrin tètè lọ padà lé nìyí tágbérò lọ bá pa mẹ́nìkan tó bá sọ̀rọ̀ ẹnìkan foríjì jalè owó ẹnìkan ìtọrọ àforíjì nìkan ò lè ràn ó ní láti dá owó yẹn fún ẹni tó ní owó yẹn kó di pé ó tí ò ní sí náírà tí ò ní sí dọ́là tí ò ní sí euro nǹkan tí ó wà òun náà ní iṣẹ́ a bá ṣe iṣẹ́ dáadáa ọlọ́run ní kí wọ́n lọ mú nínú iṣẹ́ dáadáa èèyàn iṣẹ́ dáadáa tí ó tó nǹkan tẹ́lẹ̀ ẹ lọ mú irun rẹ̀ tó kí tí ó kí dáadáa ẹ mú nínú tó gbà inú nafila kùránì tí ẹ lọ mú níbẹ̀ wọn dá padà fún àwọn tí yẹn jàǹbá tó bá di pé sẹ́yìn bá wọ́n a mú wọ́n a máa kó ẹsẹ̀ adísìní wọ́n á mú ẹsẹ̀ àwọn ènìyàn àwọn tí èèyàn jàǹbá yàn wọ́n wọn wọ́n máa di irú yàn nítorí ládá ti tán tẹ́lẹ̀ ẹsẹ̀ ló kù wọ́n máa mú àwọn ènìyàn wọ́n máa fáwọn kó fi lè di wọ́n máa da padà sínú skéèlì tèèyàn sọ́dà bẹ́ẹ̀ ni ẹbí ó ṣe di ọmọ náà nìyàn ní ọlọ́mọ àgbà tó máa ń ẹlòmíì pé ẹnu rẹ̀ yìí ló kò ní problem fa ààwẹ̀ ogbẹ́ inchat kò sí problem ọkàn fún bẹ̀ ń bi ọ̀rọ̀ ẹlòmí ojú lọ máa gbé ọ̀nà ẹlòmí ọwọ́ náà ní ogbé ọ̀nà nítorí nǹkan tó láti yíwe especially gẹ́gẹ́ bí àwọn amòfin kọ́nà bọ́ bá fọ̀nà máa kọ́ fọ̀nà máa náà anabi sallallahu alaihi wasallam ó ní gbogbo nǹkan tẹ́yàn bá gbà tó bá di pé sẹ́dá adá bá tán gẹ́gẹ́ bí ó ṣe sọ yẹn wọ́n á padà máa táwọn ènìyàn náà wọ́n máa dá padà fún wọ́n máa dírò ẹniyàn ẹni tó sì jàmbá àwọn èèyàn iná lọ́fà ó símpù rádá nílẹ̀ ẹ̀bí báyìí gbogbo ẹni tẹ́yìn bá sì jàmbá fún kíyàn tẹ́tẹ̀ dá ẹ̀tọ́ wọn padà fún wọn ẹni tó bá ni sọ rẹ̀ lẹ́yìn ó tó àlọ́ sọ o

kọmọ́ sí lọ́wọ́ bá kọmọ́ sí nǹkan mi gbogbo ní ẹbọ tó wà láìpá wátá pé òun forí kan lẹ́ni òun pa nǹkan fún nǹkan ni òun tọrọ nǹkan ni òun lò ká ni àbọ̀ òun sàn kan mọ́dí ni àbọ̀ òun lò ni àbọ̀ owó mara ni gbogbo ẹ̀ pátápátá àbòsí ni ọdẹ tó bá dẹ̀ ṣe òun sàbòsí ni náà ọdẹ sàbòsí fún ẹ̀mí ara rẹ̀ àbòsí ẹlẹ́ẹ̀kejì òun náà nípa bòsí tó ń ṣẹlẹ̀ jàbá ti ṣẹ láàrin ara wa síra wa pọ̀ jáùbàrọ̀ ẹnìkan ni ó dúpọ̀ ẹnìkan ni ọ̀parọ́ fẹ́nìkan ni ó yí nǹkan mẹ́nìkan ni ọjàlẹ̀ mútu ẹnìkan ni ọgbàlẹ̀ mẹ́nìkan public eh, treasury ọlọ́kọ́ ọlọ́kọ́ níbẹ̀ ni gbogbo ẹ̀kọ́ látà bòsí náà ni ọ̀sàbòsí fáwọn tí ẹnìkan gọ́fà nìyà àbò mú nǹkan ẹ̀jẹ̀ sáré sọ ọkàn níbẹ̀ anábìsà sálà kọjá níjọ kan ọwọ́ rí àwọn sàábí mẹ́ta wọ́n rí sàárè wọn àwọn sàábí rẹ̀ wọ́n sọ pé ah, eléyìí shahid ni anábìnrin náà eléyìí náà shahid ni ó kúkú shahidi anábìnrin náà wọ́n ní eléyìí náà shahid ni anábìnrin kàlà ó wà fi náà ipò wà nínú náà wọ́n ní báwọn lọ́sẹ̀ jẹ́ anábìnrin torí pé ọlọ́jí gẹ̀nímà èrè tí wọ́n kó látòjú ogun wọ́n bùtì ọlọ́jí àkàmú níbẹ̀ kan ní mú níbẹ̀ ẹ̀kan ọ̀dẹ̀mà nítorí rẹ̀ ló fi dọmọ náà èyí tí wọ́n máa jẹ́ lẹ́ẹ̀kẹta òun náà ni kéèyàn máa ṣàbòsí fẹ́mi ara èèyàn kéèyàn máa ṣe àbòsí fún ẹ̀mí ara èèyàn nǹkan tí ó pọ́la eléyẹ̀ jẹ́ kí n púchẹ̀ ní spiritually láàrin rẹ̀ sọ́lọ́ ọba rẹ̀ àdé nǹkan tó máa pa bọ́dì rẹ̀ lára gẹ́gẹ́ bí tó kọ́mọ̀ ní gẹ́gẹ́ bí tó mú ọtí wọ́n ṣàbòsí fẹ́mi ara ẹni ibùsìn náà gan wọ́n ṣàbòsí fẹ́mi ara ẹni ẹni tó lọ mọ àwọn oògùn olóró wọ́n ṣàbòsí fẹ́mi ara ẹni àrígbọ́ ní sítọ́ ẹ pé kọ́lọ̀mọ̀ bọ́ sànú wa bí tọ́rọ Nàìjíríà délé ni especially l'Abuja ẹ̀ a rí pé 95% of our tó mú nǹkan kí nǹkan tí wọ́n mú igbó tí wọ́n mú àǹkan tí ó ní túmọ̀ if àwọn obìnrin wà níbẹ̀ a rí pé 95% tí wọ́n mùsùlùmí ni subhanallah sáwà nìkan láwà ń bí báyìí ni gbogbo ilé ẹ̀ka máa lọ mú nǹkan ibùdó rí sí gágá èèyàn ń sàbòsí fẹ́mi ara èèyàn ni tọpọ́ máa ní ọlá bọ́dì tí wọ́n dẹ̀ ń wò yìí ọlọ́run ọba yóò bí ọ nípa rẹ̀ pé báwo ló ṣe lò wẹ́fì jismihi fíìmá abla ipé bọ́dì rẹ̀ báwo ló ṣe lò so lọ síbi tó dáa ní bó kí ló fi ṣe tó fi darúgbó ọlọ́run bá yóò bíyàn iná lọ́wọ́ sọ pé mùtánẹ́bì ó fi sọ pé àbò sísí se ó wà nínú nǹkan tí ọkàn yẹn mọ́ ń fẹ́ tọwọ́ kan mọ́ ń fẹ́ nǹkan tó bá free àti ká ṣe jàǹbá nǹkan ẹ̀sẹ̀ bẹ̀ tí wọ́n bá rí gbogbo ọ̀nà tó bá ń páyọ̀ ọlọ́run bá ìwọ sọ́ra

kọjẹ́ kọjá láburú èèyàn kírímìnà rẹ̀ wá pẹ̀lú ẹ̀ bẹ́t àdúrà tó ṣe yán yóò lọ sọ́dọ̀ ọlọ́run ọba anábìnrin dáwọ́tẹ̀ mọ̀tòló mustajab wípé àdúrà tí yẹn bá ṣe falábòsí ọlọ́run ọba gbà wọlé ni instantly kò sí gàgá àkàtọ́ fẹ́ di lọ láti sánmà àtilẹ̀ kí ọlọ́run ọba gbélé ní ìbádà lọ wa kọ́lọ́run dẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan ṣe kò ń gẹ́ kọ́dẹ̀ sọ akó níbi wà pálapàla ìwà tó burú jáì tọ́dẹ̀ ẹ̀kọ́ kọ́mà ọwà lọ́jà wà káàkiri kí ọlọ́run ọba kó ṣàánú wa ó sì àlékún ìpáyọ̀ ọlọ́run ọba àti imani fún ẹnì kọ̀ọ̀kan wa subhanaka allahumma bihamdik nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa natubu ilayk subhan rabbika rabbil izzati amma yasifun salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin